mo kì í káàbọ̀ sí àjà àbàlẹ̀ ìròyìn amúlúdùn mẹ́wàá látòrí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká olórin ni ọ̀làlọ́mí tí gbogbo ènìyàn mọ̀ sí Portable òun ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti wẹ̀ èèyàn kọ̀ọ̀kan látàrí ẹ̀sùn tí ọ̀dọ́mọdékùnrin kan èyí tí wọ́n pè ní manimọ́nì fi kàn án lórí ayélujára wípé ó lu òun ó sì gba gbogbo àwọn dúkìá òun àti ọ̀pọ̀lọpọ̀ Portable ó lọ sí ilé iṣẹ́ ọlọ́pàá ti Portable gúúsù léyìí tó sì jẹ́ kí àwọn ọlọ́pàá wá sí ọ̀dọ̀ rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n sọ wípé wọ́n ti fi ìwé pè é ní ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ láti wá ṣùgbọ́n Portable ti wá sórí ìtàkùn ayélujára rẹ̀ báyìí láti wá wẹ̀ yán kọ̀ọ̀kan wípé ọmọ iṣẹ́ òun ni Mani Money àti wípé òun lẹ́tọ̀ọ́ láti bá wí tó bá ṣe ohun tí kò dára àti wípé ọmọ yahoo tí wọ́n ń pè ní oníjìbìtì orí ayélujára ni ọmọkùnrin yìí ń ṣe ìrànlọ́wọ́ lòun ṣe fún un láti fún un ní iṣẹ́ àti láti gbé iṣẹ́ rẹ̀ sókè gẹ́gẹ́ bí olórin ẹ gbọ́ díẹ̀ níbẹ̀. now you say my help you you with me i buy food for you they give you food you sleep while oh, i am blackmail your guy you dey blackmail your boss na all this thing na blackmailing. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ọ̀pọ̀ àwọn ènìyàn ní ìpínlẹ̀ èkó ni wọ́n ní ìjákulẹ̀ tí wọn kò sì rí ọkọ̀ ní ojú pópó ní àná òde yìí látàrí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn awakọ̀ àti àwọn apèrò tí a mọ̀ sí kọ̀ǹdọ́tọ̀ ti ń fi ẹ̀hónú wọn hàn sí ìjọba ìpínlẹ̀ èkó àti ẹni tí ó jẹ́ olórí àwọn ibi ìgbọ́kọ̀sí ìyẹn Musiliu Akínsọ́yà tí gbogbo ènìyàn mọ̀ sí MC Olúọmọ látàrí owó rọ̀gùnrọ̀gùn tí wọ́n sọ wípé àwọn máa ń san fún àwọn apèrò lójoojúmọ́ lójoojúmọ́ léyìí tí ó jẹ́ wípé ó ń fa ìdíwọ́ fún àwọn láti lè máa rí owó mú lọlé láti lè gbọ́ bùkátà ìyàwó àti àwọn ọmọ àwọn lọ́kọ̀ ó ní wọ́n daṣẹ́ sílẹ̀ tí wọ́n sì fọ́n sí ojú pópó pàápàá láti ibùdókọ̀ tó gèètì sí èkó ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn wọ̀nyí ti ń fi ẹ̀hónú wọn hàn tí wọ́n sì ń pariwo wípé kí ìjọba dìde láti bá wọn wá nǹkan ṣe sí i. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká agbábọ́ọ̀lù fún orílẹ̀-èdè nàìjíríà àti òkè òkun ni Victor Osimhen òun ni gbajúgbajà Peter Square ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ bí ó ti gba àlejò arákùnrin yìí ìyẹn Victor Oshime sí inú ilé rẹ̀ Victor Osimhen ló ṣe àbẹ̀wò sí ilé gbajúgbajà olórin Peter Square eléyìí tí ó sì mú ọkùnrin ọ̀hún wá sórí ìtàkùn ayélujára láti wá fi ayọ̀ rẹ̀ hàn wípé ó jẹ́ ìdùnnú àti ayọ̀ fún òun bí arákùnrin tí ó jẹ́ ìlú mọ̀ọ́ká gbábọ́ọ̀lù yìí ti ṣe àbẹ̀wò sí ilé òun bí a kò bá gbàgbé wípé tí wọ́n bá ń sọ nípa àwọn ọmọ tí wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ pàápàá nínú àwọn agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà tí ó ń ṣe dáadáa lókè òkun Victor Oshime wà nínú wọn wọn léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì sọ wípé ọmọkùnrin yìí ní ìrẹ̀lẹ̀ púpọ̀ pẹ̀lú àbẹ̀wò tó ṣe sí Peter Square ẹ wò díẹ̀ nínú ẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ohun tó ṣe gan ló ń gbà ẹni tí ó sọ ọ̀rọ̀ yìí ni Yẹni kuti tí ó jẹ́ gbajúgbajà olórin Ọmọyẹni Kútì ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti dá gbajúgbajà òṣèré Folúkẹ́ Dáramọ́lá lóhùn wípé ohun tó ṣe gan ló ń gbà bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí ni gbajúgbajà òṣèré ni Folúkẹ́ Dáramọ́lá wá sórí ìtàkùn ayélujára láti kìlọ̀ fún àwọn ọ̀dọ́ tó jẹ́ wípé wọn kì í bọ̀wọ̀ fún àgbà lórí ìtàkùn ayélujára tó sì sọ fún wọn wípé òun kò fẹ́rù rẹ̀ rárá ní báyìí ọmọyẹni Kútì wá dá a lóhùn lórí ìtàkùn ayélujára wípé ní nǹkan bí ọgbọ̀n ọdún sẹ́yìn àbùkù tí òun pẹ̀lú kàn lọ́wọ́ Folúkẹ́ Dáramọ́lá kì í ṣe kékeré rárá irú Folúkẹ́ Dáramọ́lá yìí tó wá wá sórí ìtàkùn ayélujára láti máa tọrọ fún ọ̀wọ̀ àti ìrẹ̀lẹ̀ lọ́dọ̀ àwọn ọ̀dọ́ ó ní kò jọ o ohun tó ṣe gan òun ló ń gbà ọmọyẹni Kútì ló ìtàkùn ayélujára rẹ̀ láti dá Folúkẹ́ Dáramọ́lá lóhùn ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ẹ má gbé wa síra wa mọ́ ó jura wọn lọ ìlú mọ̀ọ́ká akọrin Terry G. òun ló ti ṣe kìlọ̀kìlọ̀ lórí ìtàkùn ayélujára wípé kí ẹnikẹ́ni má ṣe fi òun wé Portable mọ́ bí a kò bá gbàgbé wípé òkìkí Portable òun ló gba òde kan pàápàá lórí ìtàkùn ayélujára látàrí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tó máa ń ti ọ̀dọ̀ rẹ̀ jáde àti àwọn awuyewuye ọlọ́kanòjọ̀kan tí kì í ṣe lórí Portable ní báyìí ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ni wọ́n ti Portable àti Teriji wọn kò fẹ́ẹ́ fi nǹkan kan yàtọ̀ ní báyìí Teriji ti lo ìtàkùn ayélujára Twitter rẹ̀ láti kìlọ̀ fún àwọn ènìyàn ó jura wọn lọ kí wọ́n má fi òun wé gbajúgbajà olórin Portable mọ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká òṣèré Juliana Ọláyọdé olóòtí ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn olólùfẹ́ tó ń ti àwọn alátẹ̀lé rẹ̀ wípé wọ́n ṣe é púpọ̀ fún àwọn ọ̀rọ̀ àmọ̀ràn eléyìí tí wọ́n fi ránṣẹ́ sí òun látàrí ọ̀rọ̀ ayé òun tó ń gbé wá sórí ìtàkùn ayélujára Juliana olólo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ nípa ìpàdé àkọ́kọ́ eléyìí tí a mọ̀ sí déètì pẹ̀lú ẹnìkan tó jẹ́ ọ̀rẹ́kùnrin fún un ó sọ wípé arákùnrin yìí ló ń gbìyànjú láti fi ẹnu kò òun lẹ́nu tó sì ń gbìyànjú láti tún fọwọ́ kan àyà òun lásìkò tí àwọn lọ wo sinimá ó wáá sọ wípé ọkùnrin yìí ti bẹ̀bẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ó tún fẹ́ kí àwọn tún yọ jáde lẹ́ẹ̀kan sí i pé ṣé kí òun lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àmọ̀ràn ló ti wá sọ́dọ̀ rẹ̀ tí Juliana sì padà wá sórí ìtàkùn ayélujára láti wá kí àwọn olólùfẹ́ rẹ̀ tó sì sọ fún wọn wípé èmi gan fúnra mi mi ò lè lọ sírú ìpàdé bẹ́ẹ̀ mọ́ ẹ gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Anytime you see me come up here to share something that personal <laughs> it has happened to me a while ago. Maybe it now happened to somebody close to me recently that I feel like this is a topic that we should touch on and talk about. Then I share it. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin, ìlúmọ̀ọ́ká olórin Rude Boy òun ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti béèrè lọ́wọ́ gbajúgbajà olórin Tekno ẹni tó kọ sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé òun ti wà ní àpọ̀n fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ báyìí òun sì ń jowú Paul Okoye tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn túmọ̀ sí Rude Boy òun ló wá dá lóhùn lórí ìtàkùn ayélujára wípé èwo nínú Paul Okoye gan gan-an lòún sọ nípa rẹ̀ ká lè tètè mọ̀ bí a kò bá gbàgbé wípé ọlọ́kan ọ̀jọ̀kan àwọn Paul Okoye òun ni wọ́n jẹ́ gbajúgbajà lórí ìtàkùn ayélujára bí àsìkò tí à ń kó ìròyìn yìí jọ Tekno kò tí ì dá gbajúgbajà olórin Paul Okoye rude boy lóhùn wípé bóyá Paul Okoye tiẹ̀ ló ń sọ ni tàbí ti òmíràn tí ọ̀rọ̀ ọ̀hún sì ń di fàmìfà lórí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta orí ayélujára kan gógó bí ìròyìn ikú ọ̀dọ́mọdékùnrin Kampina Chukwu Edochie tí í ṣe ọmọ gbajúgbajà y jólẹ̀ dòtè ti gba orí ìtàkùn ayélujára kan wípé ọmọ náà jáde láyé ní ẹni ọdún mẹ́rìndínlógún ìròyìn sọ wípé ọmọ ọ̀hún ló ń kàwé tó sì ń palẹ̀ mọ́ fún ìdánwò eléyìí tó ń ṣe lọ́wọ́ àmọ́ tó lọ sórí pápá ìṣeré láti gbá bọ́ọ̀lù lé tó sì ti ibẹ̀ dákú lọ gbọ̀nràngàndàn tí wọ́n gbé lọ sí ilé ìwòsàn àmọ́ kí wọ́n tó débẹ̀ tí wọ́n sọ wípé ó ti jẹ́ ọlọ́run nípè ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń ìkíni sí yul edoche lórí ìtàkùn ayélujára wípé kí ọlọ́run kó tu òun àti aya rẹ̀ nínú bí ó tilẹ̀ jẹ́ wípé bí àsìkò tí à ń kó ìròyìn yìí jọ Yul Edochie fúnra rẹ̀ kò tí ì fi ìròyìn ìbànújẹ́ ọ̀hún sórí ìtàkùn ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti ń kan sáárá sí káàkiri àwọn ilẹ̀ adúláwọ̀ látàrí ẹni tí ó lékè nínú iṣẹ́ àmúlùdùn àti wípé gbogbo nǹkan pátápátá ni àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà máa ń sọ di orin tí wọ́n sì máa ń sọ di ijó bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí ni àwọn ọlọ́pàá lọ sí ọ̀dọ̀ Portable mu látàrí ẹ̀sùn tí wọ́n sọ wípé wọ́n fi kàn án ṣùgbọ́n látàrí bí ọkùnrin ọ̀hún ti ń ṣe fọ́nrán fídíò láti máa sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ bí nǹkan ṣe ariwo ame babu a stain in the zoo láìpẹ́ tí gbogbo orí ayélujára sì ti kún fún ijó àti orin ọ̀hún tí wọ́n ti sọ ohun tí Portable ń pè lásìkò tí àwọn ọlọ́pàá wá sọ́dọ̀ rẹ̀ di iṣẹ́ ẹ díẹ̀ nínú ẹ̀. ame wàhálà wàhálà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ẹ̀kú ewu ọmọ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń kí gbajúgbajà òṣèré Sẹ̀sán Àlàbí bí Olódùmarè ti fi ọmọ tuntun ta ìdílé náà lọ́rẹ lẹ́yìn ọdún mẹ́fà tí wọ́n ti ń dúró Sẹ̀sán Àlàbí ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi tó àwọn olólùfẹ́ rẹ̀ tó ń ti àwọn alátẹ̀lé rẹ̀ létí wípé Olódùmarè ti ṣe é tó sì kọ́ wípé ọdún mẹ́fà dàbí ìṣẹ́jú kan lójú Olúwa ni ní èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń fi àdúrà ọlọ́kan ò ìròyìn lórí tẹlifíṣàn Orísun pẹ̀lú sọ wípé ẹ kú ọwọ́ lómi. kò ní jù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ kí a máa rántí wípé gbogbo ipá ni kò sà láti lè ṣe ohun tó máa mú inú rẹ dùn nítorí wípé ìwọ ni ẹni àkọ́kọ́ kó tó kan ẹnikẹ́ni àjùwàṣe ó dàbọ̀.